مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بعد أدقكم الله وبعلا أتركات جفان ومحمد أتوالى أتي وأصحابه أتبقوا أمتون تلي وجونا رسيدي وجايتين inshallah akẹ́síwájú pẹ̀lú tẹ̀síru wa ní ìrọ̀lẹ́ yẹ́nà ní suratul ankabut ayá tí a ti ma tẹ̀síwájú lórí ẹ̀ òun náà ni ayá ìkejìdínlógún wàhálà ayá kẹtàdínlógún ilé náà ni a ti ma tẹ̀síwájú lẹ́nìí أعوذ بالله من الشيطان الرجيم إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله رزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ní ìtàn ànábì Ibrahim tí a ń bá bọ̀ lánàá lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala ti ṣàlàyé fún wa nípa ànábì Nuh àti àwọn ìjọ rẹ̀ àti nǹkan tó kángun ọ̀rọ̀ wọn lẹ́yìn náà ni Ọlọ́run ọba tó sọ fún wa inú àyà tí a ti mú lánàá Ibrahim idh qala li qawmi i'budullaha wattaquhu ipa náà Ibrahim àwọ́lá fi iṣẹ́ rán Ibrahim agbègbè bí òjíṣẹ́ ní ẹni tó náà ń ṣe ìpèpè sí nǹkan tí àwọn tí wọ́n ṣáájú ẹ ń pèpè sí òun náà ọba lọ́kan ṣoṣo wọ̀tẹ̀kù àti ìpáyà rẹ̀ dhalikum khairul lakum lẹ́yìn tí anábí Ibrahim ń ṣàlàyé lè fún àwọn ọjọ́ rẹ̀ ìpé dhalikum khairul lakum eléyìí lóore fún yín ó ṣe ní láǹfààní in kuntum ta'lamun bá ṣe pé ẹ̀yin máa ni wọ́n ní innama ta'buduna min gẹ́bà ṣe ṣàlàyé fún wa wípé àwọn ní ayé anábì Ibrahim ó wá ó bárẹ̀ láwùjọ tó ṣe pé òsà òun náà ni wọ́n jọ́sì fún ni wọ́n bọ àwọn náà fọwọ́ ara wọn gbẹ́ rèrè wọ́n gbẹ́ látara agi pẹ̀láwó èyí tí wọ́n gbẹ́ láwẹ́yìn àtara òkúta náà wà níbẹ̀ gbogbo àwọn yìí náà ni wọ́n wá ń jọ́sì fún tí wọ́n ń tọrọ gbogbo nǹkan tí wọ́n ń fẹ́ lọ́dọ̀ wọn àdẹ̀ṣìláyé pé ànábì Ibrahim lẹ́yìn tí òun náà ti ṣe ìgbìyànjú láti mọ ọlọ́run ọba rẹ̀ tó tó ti pé Allah subhanahu wa ó sọ pé fa'in lam yahdini la tọ́lọ́run bó bá fi ọ̀nà mímọ̀ mí la kunna minad dalin èmi náà bá wà nínú àwọn èmi náà máa wà eléyìí ni inú àwọn tó ṣe pé wọ́n jọ́sì fún oòrùn ó ń bẹ́ẹ̀ àwọn tó jọ́sì fún ṣùpá ń àwọn tí wọ́n dẹ̀ jọ́sì fún ìràwọ̀ ṣùgbọ́n anábí Ibrahim tó ti kó ṣe kéré tó Ọlọ́run bá fún ní ìmọ̀nà ó dẹ̀ sí làákàyè rẹ̀ débi wípé ó wo ìràwọ̀ ó padà kọ̀yìn sí ní pé fọlámà àfàlát nígbàtí ìràwọ̀ wọ̀ pé ilé yóò ṣe nǹkan tí yàn jọ́sì fún ó wo bẹ́ẹ̀ náà fún òṣùpá ó tún wá rí òun náà gba ilé ìmọ̀ tóbi ilé tóbi ju àwọn èyí tí mo ti ń rí tẹ́lẹ̀ lọ pé eléyìí definitely eléyìí lọ́lọ́run pàtó wá rí pé òun náà tún ṣe kí ni afalat àwọn náà tún wọ̀ wá fún pé ọlọ́run ọba pé ọlọ́run bá ṣe kí ni kó fi ọ̀nà mọ̀ òun pé tọ́lọ́run bá fi ọ̀nà mọ̀ òun máa wà nínú àwọn ẹni àmì ẹ̀rí lára ìmọ̀nà tọ́lọ́run wá fún un náà ló wá fi ń pe àwọn ọjọ́ rẹ̀ ó pe bàbá rẹ̀ ó dẹ̀ tún pe àwọn ọjọ́ ẹ̀nà ni àwọn tí wọ́n wà láwùjọ kí ní nǹkan tó ń pè wọ́n sí yẹn náà ni rububiyatullah ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ Allah ta'ala ó dẹ̀ tún pè wọ́n sí bí tawhidul uluhiyya ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn àkọ́kọ́ pé làákà wọn sí pé ó gba àwọn nǹkan tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́ yìí àwọn ilé yóò ní agbára kan láti fún èèyàn ní ìṣẹ̀mí bákan náà láti pààyàn kò sí kankan fún àwọn òòṣà tí wọ́n gbẹ́ yìí àwọn ilé ìtẹ́ tó ń gbẹ́ ojú fún ó kàn wà ń bẹ̀ ní òfin rí kankan ẹgbẹ́ etí fún ó wà ń bẹ̀ wọn fi gbọ́rọ̀ ẹfún lọ́wọ́ oúnjẹ tẹ́ tò síwájú wọn ò lè gbé dépò pé wọ́n wà á ìbọnu ẹ̀hún lẹ́sẹ̀ wọn ò lè fi rìn kó láyé tí wọ́n wà so ojú kan yìí náà ni wọ́n wà tẹ́yìn tẹ́ ẹ̀fọ́ ara yín gbẹ tẹ́tù ọmọ kúnlẹ̀ fún wọn tẹ́kọ̀ yẹ níwájú wọn tẹ́ dàánù tẹ́ tún máa gbé mi síbẹ̀ wọ́n ń pè wọ́n sí Allah subhanahu wa ta'ala wípé ọlọ́wọ́n ọba alékẹ́ wọ́n wà rabbi sayhadin òun náà ni ọba Allah ọlọ́run mi tó ṣe pé yóò fi ìmọ̀nàmọ̀mí ó wá bẹ̀rẹ̀ sí ní fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àkàjúwe pọ́lọ́wọ́n ọba òun ló fóun ní ìwòsàn nígbà tó bá ṣe kí ni tó ń bá tó bá rẹ òun òun lọ́gbà tó ń pèsè àríṣìkì jẹ fóun bákan náà òun lọ́gbà tó pèsè ìjẹ àti ìmu tó gbé lè láti lè pe làákà ìwọ̀n wálé ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ni wọn ò kọ́ nẹ́ntí wọ́n kọ́ ìsìtọ́lọ́run Ànábì Ibrahim wá ń sọ fún ẹ pé innama ta'buduna min duni Allahi lai dájájú nǹkan tẹ́ ń jọ́sì fún àtọ̀sí Allah awthana àwọn òṣà ní ìyẹn náà ni àwọn òṣà àwọn èrè tẹ́ fọwọ́ ara yín bẹ́ wa takhluquna ifkan tẹ́ tún wá ń parọ́ ìyẹn náà ni pé ẹ fọwọ́ ara yín gbẹ́ àwọn ẹnu àwọn yín parọ́ pé àwọn ilé iná ọlọ́run ṣé èèyàn máa ń bí ọlọ́run yàn bí àbí èèyàn máa ń dá ọlọ́run yàn bí pé ilé wàtàkùlùkù na ifkan ẹwà ń parọ́ pẹ̀lú àwọn nǹkan tẹ́ fọwọ́ ara yín ṣe ẹ ń parọ́ mọ́ ọlọ́run pé kò sí ẹnìkan tí ń jẹ́ ọlọ́run àfàwọn òṣà yín tí ẹjọ́ sí fún yìí wọn sọ Ibrahim pé àwọn eléyìí o eré lásán ni wọ́n ṣe pé wọn ò ní kápá láti ṣe ìrànlọ́wọ́ kan fún yín ìnàlẹ̀dínà tààbòdúnà mìndúnìlá pé gbogbo àwọn nǹkan tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ sí Allah láyẹ̀mìlẹ̀kúnà lákùnmọ̀rí ìzẹ̀kọ̀ wọn ò lágbára láti pèsè àrísìkí ìjẹ ẹ̀mú fún yín wọ́n bẹ̀ tẹ́fù ìndàlá ìrìzẹ̀kọ̀ pé gbogbo nǹkan tẹ bá wá ń fẹ́ ní àìsíkí ìjẹ̀mú àbìtẹ́rù ìndàlá ẹwà lọ́sọ́dọ̀ ọlọ́run púpọ̀ inú àwọn tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí Allah bùkátà kan àbí kejì nú láwọn ń fẹ́ kí nǹkan yìí bá wọn di ìmọ̀ kí wọ́n torí báwọn wáwó kọmọlọ́jọ́ sí fún nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run àbí káwọn torí báwọn wáṣẹ́ àbáwọn wá iyì àbáwọn wápò gbogbo àwọn nǹkan yìí ó wà nínú bùkátà alẹ́ ayé tí ó mọ́ ń tì wọ́n lọ́jọ́ sí kan rí yàtọ̀ sí Allah àbí káláwọn wá ọmọ ni àbí inú àwọn nǹkan míì inú àwọn nǹkan alẹ́ ayé tó gbá àwọn ilé ó ní nǹkan tó máa ń ti àwọn èèyàn lọ sí ibi ìjọsìn fún nǹkan yàtọ̀ sí Allah ó ní Allah subhanahu wa ta'ala ní wa minan nasi man yattakhidhu min dunillahi andada ó ń bẹnú àwọn èèyàn tí wọ́n ń ṣa àwọn nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́ tí wọ́n ń ṣa ní nǹkan ìjọsìn tí wọ́n ń pè wọ́n lọ́lọ́run wọn tí wọ́n ń jọ́sìn fún yuhibbunahum kahubbillah àwọn nǹkan yìí wọ́n ṣe fẹ́ràn ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ṣe fẹ́ràn irú àwọn nǹkan yìí yẹni wípé irúfẹ́ tí wọ́n ní sí àwọn nǹkan yìí òun náà ni irúfẹ́ tí wọ́n ní sọ́lọ́run ó ń túmọ̀ ń pé lára nǹkan tí yàn fi jọ́sí fọ́lọ́mọba ìfẹ́ bẹ́ẹ̀ so ànábì Ibrahim àwọn ìjọ wọn ìjọ rẹ̀ wọ́n fẹ́ àwọn òsà wọn débi wípé wọn ò ti ẹ̀fẹ́ kí ṣùtà tó kàn wọ́n rárá pé ńgbà tí ànábì Ibrahim tó padà mú àké tó fọ́ wọn wẹ́lẹ̀wẹ́lẹ́ kìíní dùn wọn egbọn wọn parapọ̀ pé ó yá ẹjù sínú náà harikú ẹjù sínú náà torí ìgbẹ̀gbẹ̀kọ́ torí pé wọ́n fẹ́ràn àwọn òṣà wọn yìí wọ́n dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n gbé fún ọlọ́run tó yẹ kí wọ́n gbé fún ọlọ́run náà gbé fún pé nǹkan yìí o ó lágbára láti pèsè àrísìkí ìjẹ̀mú ó lágbára láti pààyàn láti jíyàn ó lágbára láti ṣe nǹkan tó bá wù pẹ̀lú yàn yẹn náà àwọn òṣà wọn yìí òun ni Allah subhanahu wa ta'ala fi ń sọ pé fàbìtẹ́bù ìrìnà láyé rízikọ́ pé gbogbo àwọn nǹkan tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́wọ́n bá yìí láyé mìlìkúnà lákùn rízikọ́ wọn ò ní kápá láti pèsè nǹkan kan fún yín nínú àrísìkí ìjẹ̀mú wọn ní kápá láti pèsè nǹkan fún yín nínú gbogbo nǹkan tẹ́ ń wá nínú nǹkan lé ayé bóyá owó lẹ́ ń wá ni ọmọ ni iṣẹ́ ni ìyàwó ni ọkọ ni àwọn òṣà lè ṣe nǹkan yìí fún yín sùmí lónú àwọn èèyàn lẹ́ni ló ti wá sọ àwọn nǹkan tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́ni àbáwọn nǹkan tó ṣe pé nínú ẹ̀dá ọlọ́run ọba ni táwọn wà pèpè nǹkan yé àwọn ọmọ ìjọsìn fún àwọn ọmọ ìjúbà wọn ni tó pé ìjúbà wọn yẹn òun làwọn náà mọ fi ṣe kíni lọ́wọ́ àwọn fi mọ ròkè ọlọ́run wa sọ fún wọn pé ẹ wá rísìkí ìjẹ̀mú yín lọ sọ́dọ̀ Allah wà àbùdú ẹjọ́ sì fún ọlọ́run ọba wọ̀ṣkúrùlà yẹnu wípé gbogbo búkì òbúkátàyàn ọ̀dọ̀ ọlọ́run ọba nìyàn ń wá sí so lára wípé ìyàn wá sọ́dọ̀ ọlọ́run ọba nínú ẹ̀ náà ni ìyàn mọ̀ ẹjọ́ sì fún ọlọ́run ọba pé ìyàn yẹ pẹrẹ ara yàn níwájú Allah so iye ara yàn níwájú Allah eléyìí ni ó ṣokùnfà nǹkan kí nǹkan tí yàn bá sọ ọlọ́dọ̀ rẹ̀ kọ́lọ́mù bá wọn fún yàn ó ní wà múdù wọ̀ṣkúrù là ẹjọ́ sì fún kẹ̀dẹ̀ dúpẹ́ fún lára ìjọ́sìn fọ́lọ́mù ọba òun náà ni kí ìyàn jọ́sìn pẹ̀lú gbogbo oríkèríkè ara pẹ̀lú gbólóhùn ẹnu ni pẹ̀lú iṣẹ́ tí a ń ṣe ni àtoríkèríkè ara wa ni sọ ní ìbádà ìjọsìn fún Allah Ta'ala ó ní èyí tí yàn fi gbogbo àwọn oríkèríkè ara yìí ṣe bákan náà ni nínú pé èèyàn wá jọ́sìn fún ọlọ́run ọba àlékè ọlá èèyàn ó máa rí bó ṣe wùlẹ̀ ó kéré mọ ojú rere ọlọ́run ọba ní àtàrà rẹ̀ so ìrí ojú rere ọlọ́run ọba yẹ pé àyàn ah, kódà kó ṣe pé èèyàn ń béèrè èèyàn ń jọ́sìn fọlọ́run ò wá wọn tẹ́wọ́ báyìí pé ah, ọlọ́run fún mi ní nǹkan báyìí fún mi ní nǹkan báyìí ṣùgbọ́n ìbáàdà tó ń ṣe yẹn ó ń yẹpẹrẹ rẹ síwájú Allah wípé ọlọ́wọ́n ọba kó ṣe kí ni kó fún ẹ lálùjánnà eléyìí náà ni ìyá ń ṣe kí nìyẹn ìyá jọ́sìn fọ́lọ́wọ́n ọba ní ẹni tó ń tọrọ nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ Allah Ta'ala so nínú ẹni Allah sọ pé wà àbùdó ẹjọ́sìn fún wọ̀ṣkúrù là kí wọ́n dẹ̀ ti dúpẹ́ fún ọlọ́run lára ìdúpẹ́ fún ọlọ́run oríṣiríṣi nǹkan ní máa pè èèyàn sí ìdúpẹ́ fún ọlọ́run nínú rẹ̀ òun ni ìdúpẹ́ fún ọlọ́run ọba ṣùkúrùlá lórí ìjẹra tí ọlọ́run ọba ṣe fún wa ẹ̀mọ́yé èèyàn ni ò láǹfààní láti máa rìn káàkiri bá a ṣe rìn káàkiri àìmọye èèyàn ni ò láǹfààní láti ní atẹ́gùn dàírẹ́tì bá wa ṣe ń mi ọ́ksíjìn ni wọ́n máa pàṣẹ sí nímú àìmọye èèyàn dẹ̀ ní tó ń ti bí àwa ṣe ń láǹfààní tá ń gbàwẹ̀ oróúnjẹ oúnjẹ ṣùgbọ́n kò lágbára àti lè gbà àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà dẹ̀lẹ́ lòmíì wà tó ṣe pé èyí táwa ń ṣe ní ìwọ̀wọ̀wọ̀sẹ̀ lòun ó fáìlẹ̀ difficult láti ṣe oorun ní nígbà tó bá wù ara sùn gbà tó bá dẹ́rù wù ara tó ṣe kí ni a tún máa jí gbà mí a tún sẹ́ta pé time báyìí ni mo fẹ́ jí ẹ̀wá wò ẹlòmí wà tó ṣe pé kò rọrùn sùn rárá ni ohun insomnia ń dàmú ẹ̀ insomnia ni kíyàn mọ́ lè sùn ẹ̀mọ́ yà àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe pé wọ́n máa lọ ògùn wọ́n máa lo ògùn kó tó lè sùn ni tó bá tún di táyì tó máa jí báyìí wọ́n ṣẹ̀ tún máa fún lábẹ́rẹ́ tó máa tún jí ni ẹlòmí wà ní ògùn yẹn ló máa lò tó ṣe pé ó kú lọ bẹ́ẹ̀ gbére so eléyìí aláwa ṣe fún wa ní rọrùn tó ṣe pé à ń sùn nígbà tó wù wá à ń lajú nígbà tó wù wá bákan náà ni à ń rìn nígbà tó wù wá à ń yan fandafanda bó ṣe wù wá ṣẹlẹ̀ lẹ́yìn ó wà lára wípé kí wọn tún máa rántí Ọlọ́run ọba látara nǹkan tó ṣe fún yàn nínú ìdẹ̀kùn yìí nínú ìdẹ̀ra so eléyìí lára ṣukurula ìdúpẹ́ fọ́lọ́run ọba òní kí wọn máa dúpẹ́ lórí ìdẹ̀ra tó fún yàn bákan náà ni lára ìdúpẹ́ fún ọlọ́run òun ni kí a máa dúpẹ́ lórí ìfihàn mọ́nà ọ̀pọ̀ èèyàn láàrin àwùjọ ni ò sí níbi tá a wà lẹ́yìn ọ̀pọ̀ èèyàn ló ń wù pé kóun náà máa ṣẹ̀sìn ṣùgbọ́n látara ibi tó bára rẹ̀ kò rẹ́sì ṣe ẹlòmíì dẹ̀ ní tòun ti bí ìyẹn ṣe bá ṣe ń pè sí ìmọ̀nà tá ń pè sí tọlọ́run ọba tá ń pè sí tànábì ó bẹ̀rẹ̀ sí ní tún kọ tí ikún ni ṣùgbọ́ ẹgbẹ́ yẹn náà wà máa wò pé a ah, ṣé wà máa lè áhùlá ìláyà tààdúnà àyà ọ̀húnà àdé pàkí ló ń dà àwọn ilé ti ṣe pé àwọn ilé tẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́run kò wá kẹfẹ́ yí wọn rárá bó ṣe rọra kéré mọ̀ yẹn kí ló dídíkọ̀ láti comprehend níbí ṣùgbọ́n látara pé ọlọ́run bá fún àwọn anímọ̀nà ló jẹ́ ká máa wò bẹ́ẹ̀ nípa ah, kí ló yí nínú ilé láti gbọ́ yé so ìwọ́n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìmọ̀nà tó fi yàn mọ̀nà nínú Islam bákan náà ni ìyẹn ó tún máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí wípé ó ṣó ó sọ́ọ̀yàn kúrò níbi iná torí wípé ẹni tí ọlọ́run ọba tó bá dáàbòbò débi wípé àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ wà súnmọ́ àwọn nǹkan yẹn irú ẹni yìí ó máa dúpẹ́ lọ́dọ̀ Allah Ta'ala ni torí pé kò ṣe ní máa ṣe nìkọ̀ọ̀kan àyàfi pẹ̀lú ọlá ọlọ́run ọba alékẹ́ ọlá torí ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé la yudkhila ahadukumul janna amala wípé àwọn amalu ipe iṣẹ́ nìkan kanu yóò lè gbé wọ àlùjánà àwọn ìsàbí ohun bọ́ ọ̀rọ̀ iye tó ti sọ pé wàlá ń tàyà Rasulullah pé iṣẹ́ tàà ń ṣe fi wà àlùjánà tó wá ní wa ò lè gbé wà wà àlùjánà pé ṣe ọ̀rọ̀ yìí ó jù lọ pé kódà ìwọ náà ń kọ́ aṣáàtì ìwọ náà rẹ̀ ṣe ọlọ́ọ̀ba ó ní ni illa an yataghammadani Allahu bi rahma kó ṣe pé ọlọ́run ọba ó ti ṣe kí nìyẹn ó ti fi ìkẹ́ rẹ̀ bò mí so ìkẹ́ rẹ̀ òun náà ló wà fún oníkálukú wa débi wípé iṣẹ́ tá a ṣe ní kékeré ààrẹ àlùjànnà Allah Ta'ala tó bá ṣe pé pẹ̀lú iṣẹ́ wa òun la fi wọ àlùjànnà ni àwọ̀ iṣẹ́ tá a ṣe ó kéré pẹ̀lú nǹkan tọ́lọ́run wá pèsè kalẹ̀ nínú àlùjànnà tàbá ní ká mọ́ quantify ẹ̀ pé ókè tó bá ṣiṣẹ́ báyìí ìgbàlájá báyìí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala tá a bá ṣiṣẹ́ kan ó máa san alẹ́sàn bí ashri amthaliha ní ìtò ìlọ́po mẹ́wàá iṣẹ́ yẹn tó máa fi san alẹ́sàn rẹ̀ tó bá fún àrùn tíṣẹ́ yẹn bá dùn máa á fi ṣe kí nìyẹn á tún dọ́gbù ládá yẹn tó máa pọ̀ ní ìlọ́po ìlọ́po bí àdááfin kẹfíọ̀ yóò wá fún yín ní àdááfin kẹfíọ̀ ní ìlọ́po ìlọ́po ṣe pa náà wà wò tó bá dọjọ́ ọ̀gbìn ìdàkìyàmọ́ oníkálùkù wà wò pé à ah, pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá ń pèsè kalẹ̀ yìí ní ìwọ́tí ẹ̀tù tọ́ Allah ta'ala ní a'dadtu li'ibadi as-salihin ma la 'aynu ra'at wala udhun sami'at wala yaqturu ala ìpé nǹkan tó ń pèsè òun ti pèsè aljanna kalẹ̀ fún mi fún àwọn ẹrú sí òun máa la àìnù ọ̀rọ̀ àtúnṣe pé ojú kan ò rí etí kan ò gbọ́ rí kúrà gan kò tiẹ̀ kúrọ́ọ̀sì ọkàn ẹnìkan rí so nǹkan tó wọ́n pèsè kalẹ̀ lálìjẹ́nà yẹn òní tó bá ṣe pé iṣẹ́ wa yìí òun lábẹ́ fi wọ́ ni ipé iṣẹ́ nìkọ̀ọ̀kan kò ṣe kí ni kò wọ́ tàlìjẹ́nà yẹn òun nǹkan ń sọ ìgbé tó wáyé pé èèyàn fọwọ́ sọ̀yà ni pé iṣẹ́ mi yìí ó dá mi lójú ni ṣọ́ọ̀bàǹkà ni yóò tì mí wọ àlùjànnà a ní bẹ́ẹ̀ ni iṣẹ́ èèyàn iṣẹ́ èèyàn máa ń ṣe tí ó fi rí àlùjànnà lọ ṣùgbọ́n iṣẹ́ yẹn ó kéré pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá pèsè kalẹ̀ Allah Ta'ala ló wá máa ń ṣe kí ni yóò wá jọ́bù ẹ̀ ní ìlọ́po ìlọ́po débi pé bí iṣẹ́ yẹn ṣe kéré sí ọlọ́run ní wo bẹ́ẹ̀ yóò wá jọ́bù ẹ̀ ní òdiwọ̀n tó ṣe pé èèyàn lè quantify ń láwà kiri àjànà ilé yìí pé ìkẹ́ ọlọ́run ọba nìyẹn so ẹ̀tọ́lọ́run bá wá ṣe ní ìrọ̀rùn fún tó ń tẹ̀lé tọlọ́run ọba tó ń tẹ̀lé ta láà á sọ pé ilé o ní láti máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé lórí ìmọ̀nà tí ọlọ́run bá fún láti ṣe kíni láti gbé ojú rẹ̀ kúrò ní inú náà inú àwọn nǹkan tí dẹ́ mú ìyànwọ́ náà olànàbí sọ́lá àṣírán sọ wípé hufati náà ọ hufati aljanna bilmakari nǹkan tó dó ìka aljanna ẹ̀nà nǹkan tó kàn máa ń kórìíra tó máa ń lè lẹ́yìn pé dóyìíká náà òun náà ni àwọn shahwat àwọn nǹkan tí yẹn máa ń ṣe tó ṣe pé ó ń tíyàn síbi ìkọlù ọlọ́run inú ẹ̀ náà ni zina e, e, e, ìmutí ni ìjalè ni ìṣe zina ni gbogbo àwọn nǹkan tó ṣe pé òun lọ́kàn máa ń lẹ̀ mọ́ òun nǹkan tó dóyìíká àjẹ́ náà Allah ta'ala wa man zuziya 'anil nari fa udkhila al-janna faqad faza ẹnikẹ́ni tí Allah bá wá dáàbòbò tó mórí bọ́ kúrò nínú iná ó wá fi wà janna faqad faza irú ẹni yìí ẹni tó yege ni ẹni tó jèrè ni sàárà máa bẹ Allah ta'ala pé lórí ibi tó fi wá sí yìí ó kọ́lọ́mọba kó má yẹ ẹsẹ̀ wa kúrò níbẹ̀ so eléyìí nǹkan tí a ní láti máa dúpẹ́ lórí ìmọ̀nà tó fi mọ̀ wá lẹ́yìn náà ká tún máa tọrọ tàbáàtì lọ́dọ̀ pé ó fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ìmọ̀nà yìí Allah wá ń sọ pé wa in tukadibu faqad kadhaba umamun min qablikum ń darẹ̀ tọ̀nà náà sáyẹn ní pé àwọn ọjọ́ wa in tukadibu inú àwọn àfáà ní tẹ̀síò ní Ibrahim náà ni pé tí wọ́n bá parọ́ fàkọ̀dì kázàbà umami min kọ̀bẹ̀lẹ́kùn pa àwọn ọjọ́ tó ti síwájú wọn àwọn náà ti ṣe kí ni àwọn náà ti pa ọ̀pọ̀lọpọ̀ irú rọ́bẹ̀ yẹn ọmọ alárọ̀só ìlàlbàlá àmì àmọ́ o nǹkan tá a gbé fún àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tá a fi rán wọn òun náà ni àlùbàlá àmì láti mú iṣẹ́ ọlọ́run ọba tó fojú hàn láti mú dó gbogbo so ẹ̀yin wa nínú àwọn èèyàn lẹ́yìn tá ń pè sódodo tó ń parọ́ okù okù Allah Ta'ala so inú ẹ̀ òun ẹ̀ tí wọ́n ń pè sí ti Allah wọ́n ń sọ pa eléyìí náà táwọn táwọn fọwọ́ ara wọn òwújọ yẹn gbọ́ ọlọ́run náà ni táwọn lè máa jọ́sìn fún Allah sọ pé ọmọ ala rasul illa al-balagul mubin pé ta fi rán ìwọ òjíṣẹ́ o ẹ̀yin òjíṣẹ́ òun náà ni láti múṣẹ́ ọlọ́run bá dó gbogbo sọ̀tàwọn ọba afá bá máa ṣàlàyé rẹ̀ wọ́n á ní kò sí fún ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan bó ṣe ó kéré láti jẹ̀yàn ń pa torí pé Allah sọ pé inna alaynakum sabila àti ọ̀nà méjì ìmọ̀ ìmọ̀ ẹ̀ẹ́tẹ̀lé ọ̀nà tọlọ́mọ ọba fún ọdún pẹ́ lọ́dọ̀ pé ah, o à ń dúpẹ́ lórí àwọn ìmọ̀nà tọ́lọ̀ ń ṣe fún wa eléyìí náà ni ìjọsìn fọ́lọ́run ọba àwọn àṣẹ ìtọ́ tó pa á láṣẹ ká tẹ̀lé ìtorí ká jìnà sí ká jìnà sí eléyìí ń tọ́ka sí wípé à ń ṣe kí ni à ń dúpẹ́ lórí ìmọ̀nà tọ́lọ̀ ọba ṣe fún wa ìmọ̀ ṣáàkẹ́rà wà ìmọ̀ kàfọ́rọ̀ àbí ẹni tí ó ṣe kí ni tí ó mú ìdàkejì pé àìléyò tó ń ti gbogbo nǹkan tọ́lọ̀ ń ṣe fún wa òun ní tẹ̀lé tọ́lọ́run ìpè irú ẹni yìí ló gbẹ́rùn gbọ́rí ló kọtọ lọ́run a sọ pé ìmọ̀ ṣáákẹ́rá ìmọ̀ kó recognize orí ọlọ́run ọba lórí ẹ̀ kó dẹ̀ mọ̀ jọ́sìn fún ọlọ́run àwòkàfúrà àbí kó kọ ọtọ lọ́run pé àníṣe gbélé ọlọ́run kan ṣe ni àbíkẹ́ kó tiẹ̀ kọ́ ipá ọlọ́run kọ́ ló ṣe òun kàn déédéé lówó ni ọlọ́run kọ́ ló ṣe òun kàn déédéé bímọ ni àbí gbogbo àwọn nǹkan tó ní nínú nǹkan ìgbádùn ilé ayé yóò wá kọ ìsọlọ́n pé ọlọ́nkọ́ ló ṣe ilé fóun òun lòun fi òun tiraka tó fi ní ìṣòro ẹni Allah subhanahu wa ta'ala ní àti dá adá ọ̀nà méjì wípé ọ̀nà àkọ́kọ́ òun ni ọ̀nà ìjọsìn fún Allah ọ̀nà kejì òun ni ìkọtọ́lọ́ sọ ẹni tó bá wá mú èyí tó wù níbẹ̀ ó ti ní pé ẹni yẹn òun fúnra rẹ̀ lódìdí ìmú kan tó wù sọ́wọ́ni wà máa alárọ̀só ìlàlbàlágùn mọ̀bí títà náà bí òun náà ni ìmúṣẹ́ dógóngó so kò ní jẹ́ nǹkan pàápẹ́ à ọ̀nà yẹn ní ògbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ mú tọ́lọ́wọ́n ọba yìí náà ni àgbà bá ń pe àwọn èèyàn a pè wọ́n tọ́lọ́wọ́n ọba ààrẹ ṣe kí ni a jẹ́ kí wọ́n rí èyí tó jẹ́ pàtàkì níbi ìjọsìn fún ọlọ́run sọ ẹni tó bá lẹ́yìn tí yẹn tó wá pé yìí tó wá ní òun àníṣẹ́ tọ́lọ́run tẹ ní ṣe yẹn gan-an ni mi ò ní wá ṣe pípé òun máa kàn yìí sí tọ́lọ́run ni ó ti mí pé òun fúnra rẹ̀ ló ṣe kí nìyẹn ló ti mú èyí tó wù lọ́kàn ara rẹ̀ so ilé ìwá kú wọn àtọlọ́wọ́n wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama sotori ẹ̀ Allah subhanahu wa ta'ala ní wa in tukadhibu tábà pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ ìmọ̀ wọ́n ń pe ìwọ ànábì nírọ́ ni wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ́ ni àbí wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ṣàwẹ́wà ó ní faqadi kadhaba umamun min qablikum àwọn nìkan ọkọ́ náà kọ́ ṣe lé àwọn tó ti síwájú wọn ní àwọn ọjọ́ tá a ti pamọ́ wọ́n ṣe lé ìjọ ànábì inú wọ́n ṣe ilé àtàwọn ọjọ́ míì náà ìjọ ànábì Ibrahim náà wọ́n ṣe ilé fàánà Allah subhanahu wa ta'ala ní eré títẹ ẹkọ́ ni àkọ́kọ́ o àwọn ètò wà fún ẹ wa ma ala rasul fún ànábì ni ànábì Ibrahim ni àti gbogbo àwọn ànábì ni pé wa ma ala kò sí nǹkan kan tá a fi rán wọn ju wípé illal balagul mubin láti mú iṣẹ́ Allah subhanahu wa ta'ala tó fojú hàn láti mú dé ògóngó so eléyìí ó wà nínú kan tí Ànábì Ibrahim lẹ́yìn ìgbà tí ó ṣe àlàyé fáwọn ìjọ rẹ̀ èyí tó jẹ́ tọ ọ̀nà tọlọ́mọ ọba tó jìnà tefétefé síbi òòṣà tí wọ́n jọ́sìn fún kò yẹ kó gbò ní ẹni tó ṣe kí ni tó ń ṣẹ́rí wọn padà sí dáadáa ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà nì wọn ò sì kò síbi tán kán gbọ̀n ẹ̀ sí wípé kí wọ́n tún ní a ń pètè pọ̀ pé káwọn jù sínú náà ni ó tó di pé ọlọ́run ọba àdékọ́lá ó wá dóòlà rẹ̀ so eléyìí ni Allah Ta'ala wọ́n ń ṣe àkàjúwe fún ẹgbẹ́ awalam yarau kayfa yubdi'u Allahu al-khalqa thumma yu'idu pé àwọn tá à ń ìṣẹ̀dá àwọn èèyàn tó mọ̀ yọ̀rí ìdòrò tó bá tún pa àwọn èèyàn kan bó tún máa ṣe gbé àwọn èèyàn dìde lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ alkiyama inna dhalika ala Allahi yasir ipé ilé nǹkan tó sínkù tó rọrùn wàhíyà káwíyà tó nàálà òrùsíà ó gba àlú kọjá wá rí pé ogbò olú yẹn ti parun ti da oró wọ́n ní kẹfà yóò fi láwù àti ìbá àdàmọ́ òtì hà Kwa ṣe máa rọrùn tọ́nà bá máa jí tó máa sọ ìlú yìí tó máa sọ ìgboro padà gbogbo àwọn nǹkan tó ti kú yìí bó ló ṣe rọrùn bá máa ní kí ẹ di àyè àwọn tó tẹ̀ ti kú tó dìde egungun bó ló ṣe máa rọrùn láti gbé wọn dìde ibẹ̀ náà lọ́lọ́run bá ti ṣe kí ni lọ́lọ́run bá pa lọ́ni kó kú fún odidi ọgọ́rùn-ún ọdún lẹ́yìn tọ́lọ́run bá pa fún ọgọ́rùn-ún ọdún ó wà lórí ẹṣin lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó pa òun náà fún ọgọ́rùn-ún ọdún lẹ́yìn tọ́lọ́run bá máa wá jí ọlọ́run bèèrè rẹ̀ kánìlá dé tà pé ìgbà mélòó ló fi wà nínú lẹ́lẹ̀ tó wà yẹn ayé tó wà yẹn ó ní làbí tó yàwó máa ń àwùbá àlọ́ ó dàbí kan pé náà mo fi sùn lọ ọ̀nà ní irọ́ ọjọ́ kan kọ́ ló fi sùn ó ti wà ń bẹ̀yẹn fún odidi ọgọ́rùn-ún ọdún fanzur ila ta'amika wa sharabika lam yatasanna pé wọ́n jẹ́ wọ́n mi ẹ wọ kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ sójú rẹ náà Allah subhanahu wa ta'ala wá bẹ́ẹ̀ sí ní máa lẹ ẹran máa lára tó jẹ́ pé egungun ló wà ó ní fanzur ila al-'idhami kayfa nunshizuha thumma naksuha lahma wo egungun egungun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ọlọ́run bá dẹ̀ lẹ ẹran mọ́ bó ṣe lẹ ẹran mọ́ ló bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ Allah Ta'ala so wọ́n bá ń sọ fún àwọn èèyàn pé ẹwò ẹ̀yìn ẹwò bọ́n wọn bá ṣe bẹ̀rẹ̀ ẹ̀dá kaifa yubdi'u Allahul khalqa thumma yu'idu pé ó ṣe ṣe ìṣẹ̀dá tó dẹ̀ tó ṣe kí ni tó pa àwọn èèyàn tó tún máa wá tó gbé wọn dìde padà pé eléyìí o dhalika 'ala Allahi yasir nǹkan tó rọrùn níwájú Allah Ta'ala torí àwọn kékeré máa wo pé ah, ṣé ó rọrùn ní gbogbo nǹkan tó ti di egun tó ti di òbu nínú sàárè pé ṣé ó rọrùn fọ́nà láti tún gbé àwọn nǹkan yìí ni Allah subhanahu wa ta'ala nínú dhalika ala Allahi yasir nǹkan tó rọrùn gidi gan fọ́lọ́run ni so mélòó mélòó nínú àwọn nǹkan táwọn sàyẹ́ntìsì ń ṣe lónìí nínú ẹ̀dá ọlọ́run ọba ni ọmọ aláwọn ń ṣe gene mutation wọ́n lè dé apá kan lára èèyàn ẹni tó bá lásìdẹ́ǹtì tó máa mú díẹ̀ lára rẹ̀ yẹn wọ́n dẹ̀ máa lẹ̀ mọ́ ibi tó ṣe pé bóyá ó ti fálá tó lára ẹni wọ́n máa wá lẹ̀ mọ́ bẹ́ẹ̀ kí ní ẹ̀rẹ̀ ó máa tún hù lára rẹ̀ padà àbí mìíní wọ́n lè mú nǹkan tó jẹ́ pé bí spáàmù ni àbí sẹ́ẹ̀lì ni tó máa yọ látara ọkùnrin wọ́n dẹ̀ máa ti ṣe kí ni wọ́n máa fi kúrẹ́ẹ̀tì eh, obìnrin ṣùgbọ́n eléyìí kìí ṣe pé wọ́n dé ẹ̀dá kankan nínú ẹ̀dá ọlọ́run ọba tó ti exist nínú sẹ́ẹ̀lì náà ti yọ ẹ̀dá mi ṣùgbọ́n pé àwọn ẹlòmíì máa ní àpẹẹlú eléyìí ó ń túmọ̀ sí páwọn àwọn náà dé ẹ̀dá ni eléyìí wọn ò dé ẹ̀dá o wọ́n yọ látara nǹkan tọ́lọ́run ọba dá ni torí pé wọn ò ní kápá láti dá sẹ́ẹ̀lì yẹn bó ṣe kéré mọ̀ yẹn wọn ò ní kápá láti create ẹ̀ so ilé wa wà nínú nǹkan tí aláwa ń sọ pé àwọn ẹ̀dá ọlọ́run ọba àwọn náà ń ṣe nǹkan tó ṣe tó ń ṣe wá ní kàyéfì tó ń ṣe wá lé mọ̀ yìí ó wà nínú bóyá last three months ni ọlẹ́nìkan ó l'accident etí rẹ̀ ti wá fálá wọ́n wá gé ibi apá kan ní ara rẹ̀ ọdẹ ẹ̀lẹ́ mọ́ ibì kan etí ni wá wù tàbí tí yẹn wá wù òun náà máa wá gé náà ìṣẹ̀ máa wá rán mọ́ etí rẹ̀ padà so eléyìí tó rọrùn gidi gan fún èèyàn báwa ni tó jù yẹn lọ ṣe wá ní ọrùn fún Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá ní nàzálìka ala Allahi yasir pé dájúdájú eléyìí o nǹkan tó rọrùn níwájú Allah ni insha Allah orí náà á dúró ní ìrọ̀lẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala níwọ̀n bàtà ṣe láàlàyé ó yẹ kó wúlò fún wa nílé ayé àti bí وعلى أهله وأصحابه أجمعين أو تعباني بيري نعم وعليكم السلام ورحمة الله